الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال المؤلف رحمه الله ولمسلم عن ثوبان رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله زوى لي الأرض فرأيت مشارقها ومغاربها وإن أمتي يبلغ ملكها ما زوى لي منها وأعطيت الكنزين الأحمر والأبيض وإني سألت ربي لأمتي ألا يهلكها بسنة بعامة وألا يسلط عليهم عدوا من سوى أنفسهم فيستبيح بيضتهم فيستبيح بيضتهم وإن ربي قال يا محمد إذا قضيت قضاء فإنه لا يرد فإني أعطيتك ل... فإني أعطيت أعطيتك لأمتك ألا أهلكهم بسنة عامة فألا أسلط عليهم عدوا من سوى أنفسهم فيستبيح بيضاتهم ولو اجتمع عليهم من لأقطارها حتى يكون بعضهم يهلك بعضا ويسبي بعضهم بعضا رواه البطاني في صحيحه وزاد فإنما أخاف على أمتي الأئمة, المضل الأئمة المضلين وإذا وقع عليهم السيف لم يرفع إلا, إلا يوم القيامة ولا تقوم الساعة حتى يلحق ولا تقوم الساعة ولا تقوم الساعة حتى يلحق حي من أمتي بالمشركين وحتى تعبد فئم من أمتي الأوثان وإنه سيكون في أمتي كذابون ثلاثون كلهم يزعم كلهم يزعم أنه نبي كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين ولا نبي بعدي ولا تزال طائفة من أمتي على الحق منصورة لا يضرهم من خذلهم حتى يأتي الله حتى يأتي أمر الله تبارك وتعالى نعم واصل واصل فيه مسائل الأولى تفسير آية النساء الثانية تفسير آية المائدة الثالثة تفسير آية الكهف الرابعة وهي أهمها, أهمها ما معنى الإيمان بالجبت والطاغوت هل هو اعتقاد هل هو اعتقاد قلب أو هو موا أو هو موافقه أصحابها مع بعض ومعرفة ومعرفة ومعرفة بطلانها أو بطل بطلانها بطلانها الخامسة قولهم إن الكفار يعرفون كفرهم أهدى سبيلا من المؤمنين السادسة وهي المقصود بالترجمة أن هذا لا بد أن يوجد, أن يوجد في هذه الأمة كما تقرر في حديث أبي سعيد السابعة التصريح بوقوعها أعني عبادة الأوثان في هذه الأمة في جموع كثيرة الثامنة العجب العجاب العجب العجاب العجب العجب العجاب خروج من يدعي خروج من يدعي النبوة مثل المختار أو مثل المختار مع تكلمه بالشهادتين وتصريحه بأنه من بأنه من هذه الأمة وأن الرسول حق وأن القرآن حق وفيه أن محمدا خاتم النبيين مع هذا يصدق في هذا كله مع افتضاد واضح وقد خرج المختار في آخر عصر, الصح عصر الصحابة وتبعه فئام كثيرة التاسعة حسبه الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين adúpẹ́ fún olùwọ́ba wa àtọrọ àlékún kí ọlọ́run àti àánú rẹ̀ kó bá ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábì ànábì náà gbogbo ẹni bá ń tẹ̀lé sunna ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tí ó fi dijọ́ gbẹ̀ǹde alikiyama olùwàmásà ka àwa náà kunu olóríire ẹ̀dá bẹ́ẹ̀ àmín. àtúndúgbọ́ lọ́dọ̀ ọlọ́run tí ó ṣe ní rọrùn fún wa láti lè tún pàdé lónìí nínú dárúsù àtọ̀wṣèdì kakọra wa lẹ́kọ̀ọ́ kásálàyé fúnra wa kárànra wa létí nípa ìmọ̀ ọlọ́run lọ́kan àti ìsìn ọlọ́run ọba nìkan ṣoṣo láì wá orogún kan pẹ̀lú ẹ̀. hadithu fauban maula rasulillahi sallallahu alayhi wa sallam èyí tí a bẹ̀rẹ̀ rẹ̀ níjẹ̀jọ́ ibẹ̀ náà ni a ti tún gbé dárúsù náà ní òní kọlọ́nkọ́ mọ́sáàjẹ́ kó ṣe gbogbo wa ní àǹfààní. atiba hadithi ní debita tá muhammad sallallahu alayhi wa sallam debita tá nẹ́bi ti ń sọ fún wa pé نعم وإنما أخاف على أمتي الأئمة المضلين وإذا وقع عليهم السيف لم يرفع إلى يوم القيامة ولا تقوم الساعة حتى يلحق حي من أمتي بالمشركين وحتى تعبد فئام من أمتي الأوثان قرأت بيقاني الشيخ محمد ابن عبد الوهاب رحمه الله تعالى رحمة واسعة ibi tí hadithi yìí dé gan-an ká má gbàgbé òun ló mú wọn sọ báàbù tá à ń kà lọ́wọ́ yìí tánra wa létí wọn ní báàbù mà já a anna ba'da hadhihi al-ummata aw ba'da hadhihi al-ummati ya'budu al-awthan anna ba'da hadhihi al-ummati ọ̀rọ̀ ní nípa pé apá kan náà ló máa nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n máa sin òòṣà lẹ́yìn ìgbà tó lọ́n ti fa ànábì kó òòṣà kú ńlẹ̀ ọlọ́run ti fi ànábì pa ẹ̀bọ rẹ àṣekáyé ó tó parẹ́ ara ntí ó padà ṣẹlẹ̀ mẹ́ndàlá ìlẹ́nubu wáti hí sallallahu alayhi wa sallam ní àwọn àpẹẹrẹ tá a fi máa fa ànábì ọlọ́run òun là ànábì wa Muhammad sallallahu sallam òun làwọn nǹkan díẹ̀ díẹ̀ báyìí tọ́lọ́n bá fi hàn pé nǹkan kan ṣẹlẹ̀ ńgbà báyìí nǹkan kan ṣẹlẹ̀ káyọ̀ tó parẹ́ èyí tá nàbí náà sì ní fi bò sallallahu alaihi wasallam tí ó fi kì wá ń lọ ara rẹ̀ mọ̀ níbi tá a tú hadithi dé yìí ẹ̀gbọ́n bá nàbí ti wí sallallahu alaihi wasallam wala taqumu as-sa'a al ò ní dé o hatta yalhaqa hayyun min ummati bil mushrikin. tààfi rí agbègbè kan nínú àwọn àlùmọ̀ mi àdúgbò kan ní ìlú kan ní nínú àwọn àlùmọ̀ mi kí wọn náà fi lọ darapọ̀ ma ẹlẹ́bọ. a búdà fi áàmù min ummati kọ́dà ànábì ní fi áàmù ìjọ ọgọ́rọ̀ nínú àwọn ọmọlẹ́yìn òun nínú àwọn tí ń kírun nínú àwọn tí nínú àwọn tí ń jẹ́ abdullahi abdulrahmani muhammadu gbogbo ẹ̀ ẹ anabi ní amari ọgọ́rọ̀ nínú àwọn mùsùlùmí nínú àwọn ọmọlẹ́yìn anabi wa muhammad sallallahu alaihi wa sallam wọ́n sì tún lọ́sàn-án gángan wọ́n bá tún délé bọ̀ wọ́n máa bọ̀rìṣà wọ́n máa bọ̀gún inna lillahi wa inna ilayhi raji'un lónìí tá à ń sọ̀rọ̀ yìí ó ti lé ní ẹgbẹ̀rún ọdún Muhammad sallallahu alayhi wa sallam tó ti kì wá ń lọ yìí tó ti sọ hadithi yìí ọwọ́ ń rí bẹ́ẹ̀ lónìí kọlọ́nkọ́ mọ́sáàsá ló wà ni ó rí bẹ́ẹ̀ ní nàìjíríà yìí ó rí bẹ́ẹ̀ níbi nàìjíríà ó rí bẹ́ẹ̀ nílẹ̀ kábùmọ̀ àwọn èèyàn pé tọ́ àwọn sì wà nú òkun ọlọ́run èjì ìpá àwọn orí mọ́nà níbi àbọ̀gi àbọ̀ odò àbọ̀ òkè ibẹ̀ làwọn sì wà èyí wọn yàní náà ọ̀tọ́rọ̀ gbogbo ẹ̀ lọ́yẹ lẹ́nu o torí èyàn ó wò pé níbi làjú dé yìí bẹ́sìn ọ̀tí ẹ̀ nǹkan kan lọ́wọ́ yẹn ẹ máa wo lápèjúwe nísìnyí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa gbégún níjọ́hun àwọn náà ráwọn ọmọ gbọ́n gbé mọ́ kìí ṣe pẹ́sìn ló yá àwọn ọmọ mi àmọ́ làjú ọmọ tó ti lọ léèwé ọmọ tó ti rìnrìn kí tó ti tó ti jáde kó nlé àwa dé wa nítọ ìdílé yín ẹ̀yin lọ́kàn tó máa gbé ẹ̀kú egún ọ̀pọ̀lọpọ̀ ọmọ lọ́yarí mọ́ náà lọ́wọ́ lónìí ọ̀làjú ọ̀wá gba tẹlòmíì ìbẹ̀rù ọlọ́run ọ̀gbà tẹlòmíì irú wọn bẹ́ẹ̀ á ṣàdúrà fún wọn kọ́lọ́mọ́sá kọyọ wọn kò nù bí tí wọ́n wà kọ́lọ́mọ́jẹ wọn kú lórí ẹ̀ àmọ́ ẹ̀rẹ́ lè tọ́ wá burú jù òun lè tà nẹ́bí wí sallallahu alaihi wasallam òun ni ẹni tí wọ́n wá bí sínú ìsìláàmù wọ́n sọ ló kọ mùsùlùmí kọ́dà yín kírun ń gbáwẹ̀ kọ́dà làájì rẹ lómi inna lillahi wa inna ilayhi raji'un ẹ wàá gbọ́ pé bí wọ́n bá ní wọ́n ń ṣe eégún láwọn ìlú míì wọ́n mọ̀ wá wí láwọn ara wọn náà pé orí kìíní òun náà ti tún lọ́ọ́ daṣọ eégún bojú òní ń pèrè láàárọ̀ ọ̀hún wọ́n á ní kí ló kọ̀ kàṣálì ni rahimi ni inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́mọdé àmọ̀ padà sí ibú ẹ̀dàkùn níta nẹ́bí sọ̀kalẹ̀ ó ti ń sẹ́ o ọlọ́mọdé àwọn onípínlẹ̀ orí ibú ni o gbogbo bí tí orí eléyìí bá kù sí ẹ̀dákun ẹ̀já ṣàkíyèsí rẹ̀ ee ẹ̀yin àlùfáà ẹ̀yin tẹ́ ń pè yẹn sójú ọ̀nà tọ́lọ́hún ọlọ́run ọmọ pẹ̀lú yín o iṣẹ́ ńláńlá lélẹ́yìí o ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tẹ gbọ́ pé ẹbọ ti kú ńbẹ́ ìmọ̀ tí ń gbọ́nà ẹ̀kúnlé wọlé ìmọ̀ tí ń fò wíńdò wọlé òun ni mo wí ń bìkan jò níyìí mo ní lu wa ń lu lọrin bí yìí ọlọ́run fàáfà alímì pa ẹ̀bọ rẹ bẹ́ẹ̀nìkan bá fẹ́ sílẹ̀kùn ẹ̀bọ ẹja gbógun tí o ìlú lọrin bí àwa náà má kàn wa pé bákan lórí tẹ́lẹ̀ ọlọ́run sì sàánú wa ó fi ṣẹ́kù alímì janta rahimahullahu ta'ala níta tí ò rújú ọlọ́run sì yọ wá kó ní òkùnkùn ó sì fi wá sínú mọ́lẹ̀ a ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo ayé náà sì ń rí wa ń rí i pé ah, àwọn aṣáájú wa ni ẹ̀yìn ọba ṣẹ́gàn ló kù ní nàìjíríà yìí wájú ní ìlọrin wa bọ́rọ̀ bá dọ̀rọ̀ ẹ̀sìn nílẹ̀ yorùbá àlùfáà gbogbo ilẹ̀ yorùbá ni wọ́n gbà wá fún bọ́rọ̀ bá dọ̀rọ̀ ẹ̀sìn ẹ dákun challenge ńláńlá ní eléyìí o ṣé ń náà làwọn kan wàá wá ó jérò ní ọjọ́ mo nílùú ni. Ojomoni, wọn a máa mú sẹkẹrẹ kan kí ọ̀dọ̀ àwọn kan pé ó ń súre fún wọn nílùú àfa alimi inna lillahi wa inna ilayhi raji'un ẹ dákun ẹ já fi èsì o kọ́dọ̀ òfin mẹ́yìí tá a ní kàkún ẹ̀wà àbejì ìyá àbejì ń kí yín o ó ní ẹ ó lówó ẹ kọ́lé ó ní ẹ ṣòwò ẹ jèrè ìyá àbejì ò ṣe ṣòwò kó jèrè fún rẹ̀ tí ń bára tí wọ́n ń gbé kẹ́nìkan lówó kọ́kọ́ lé kó ṣòwò kó jèrè gbogbo ẹni tó fẹ́ ṣílẹ̀kùn ẹ bọ lẹ́yìn tó lọ́n ti fàfà límì tilẹ̀kùn ẹ ẹ má jà gbà fún wọn àmọ́ nẹ́bì ti sọ ọ́ kalẹ̀ ànẹ́bì léyìí tóun ṣe gan sallallahu alaihi wasallam tójú tàfà alímì lọ àwọn kan ó de wọn fẹ́ dàrú kátó wá pé ti àwọn ẹni ọlọ́run tí wọ́n dé lẹ́yìn anabi sọlá sọlá àmọ́ dídá anabi fi ń sọ eléyìí kalẹ̀ náà ni pé gbogbo ẹni ọba kan náà lọ́kàn o àwa tó kù tí a wà láyé responsibility tiwa ni pé aa èwo lẹ́tún fẹ́ gbélé ẹ dákun torí tọ́lọ́ gbogbo àwọn téèyàn ń gbọ́ pàtàkì jùlọ láwọn ìgbèríko wa ọba nínú jẹ́ o gbogbo ibi táwọn àgbàlagbà ti lọ ṣe jihadu tí wọ́n jagun sójú ọ̀nà tọ́lọ́hún tí wọ́n ń wẹ àwọn èèyàn sínú ẹ̀sìn àwọn èèyàn tí ń tún lọ dá wọn padà sínú ẹ̀sìn o ọ̀la àwọn èèyàn tí ń lọ dá wọn padà sínú ẹ̀sìn ọ̀làǹkọ́mọ́sà sọ wa ń bẹ́ kọ́ sọ wa ń bẹ́ àpadà sí ibú ó kéré ni ó tóbi ni ẹ dákun eléyìí gbogbo olùtúrò ẹ bá wà là ń wí ni mo fi ní ọ̀rọ̀ Nàìjíríà nìkan kọ́ ìbẹ̀ nàìjíríà ìbẹ̀ ń bòmí náà kò lè má rí bẹ́ẹ̀ àsọ́lẹ̀ ànábì ni sallallahu alaihi wasallam àmọ́ ǹjẹ́ a máa wá wòran ànábì pé a máa wòran o ìtumọ̀ ẹ̀ náà ní pé ẹ̀yẹn wá dìde ẹ̀múra sí jihadu ẹ̀múra sí dáwà ila Allah ìpè ìyẹn sójú ọ̀nà tọ́lọ́hún tìlẹ́kìmà pẹ̀lú òye pẹ̀lú ọgbọ́n pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pọ̀lùmọ́ ìdọ̀tìl hasana àti wáàsítọ́ dáa wal mujadala billati hiya ahsan wajadilhum billati hiya ahsan kọ́dà bó bá di pé ká fọ̀rọ̀ wérọ̀ ká takùrọ̀ sọ̀rọ̀ ntọ́ba rú wọn lójú tí wọ́n fi ń yá tí wọ́n bá fi ń pe funfun ní dúdú fáwọn èèyàn ká sàlàyé rẹ̀ bó bá mú èèyàn lọ́wọ́ lọ́nà tó dáa gbélé ilé alukur'an sẹ́yìn mo pa wá rẹ̀ torí náà ọ̀rọ̀ ní o ọ̀rọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam kódà kódà kódà ká bá mùsùlùmí níbi eégún ká bá mùsùlùmí níbi orò ká bá mùsùlùmí níbi à ń bọ odò à ń bọ òkè à ń bọrin mùsùlùmí tó bá máa ti ń ṣe ọlọ́run ti yọ ọ́ kó nú òkun lákùn má tún padà sínú òkun mọ́ ìmọ́lẹ̀ ní ìsìláàmù bó ti rí tẹ́lẹ̀ nù ń jọ̀wọ́n àná òun là fi ń fàpèjúwe lélẹ̀ fún wa nílùú tiwa ń bì ọlọ́run fàáfàá lé mi sànú àwa wọ́n fẹ́ lómi sànú ẹ̀yin náà lù tìyìn náà gbogbo sẹ́tì ọlọ́run ti fa àwọn ẹni rẹ ṣe ẹnìkan bá fẹ́ tún wá dá wa padà sẹ́yìn bí a ti ń bọ̀ ẹ dákun ẹ mọ̀jà ẹ mọ̀jà gbà o torí pé báwa náà bá ṣe é nǹkan kan àwọn tó ṣe é lánàá là ń wí èyí táwa náà bá ṣe ìtàn ló di o ọlọ́run kọ́ mọ́sá ṣàmànà wa ọlọ́run mọ̀jà padà sídìí ẹ bọ́ mọ̀jà padà sídìí ó sà àtòsà kékeré àtòsà ńlá kò séyìí tí inú ọlọ́run dùn sí o gbogbo ẹ̀ ń bí ọlọ́run ọba nù ni o ìmọ̀fin ni kọ́dọ̀ ọmọ lórí pé a ṣèbejì lẹ́bí ẹ gbọ́dọ̀ mọ́ṣẹ́ wà fún ẹ̀wà bejì ẹ̀wà bejì náà ní ń dèrè bejì lọ́dọ̀ àwọn kan bàbá ti pin ẹ̀wà bejì wọn ò ní gbèrè bejì wọlé àbẹ́nìkan wá ń kiri ọ̀dọ́ yín ní ọjà wọ́n ń pòun fẹ́ súre fún yín kọ́dọ̀ òfin mọ́ràn kánífà ìbẹ̀rẹ̀ aburú gbogbo ẹ̀ gbogbo ntọ́lọ̀ ti fi àwọn ẹni ọlọ́run tó ti fi palẹ̀ rẹ̀ mọ́ lẹ́bọ lóòsà gbogbo ẹni ọba sílẹ̀kùn rẹ̀ ìbínú ọlọ́run ní wa àwọn tá a bá wá ń wòran náà ọlọ́mọdé àwọn náà bá wọn pinnu ìbínú náà òun là ń ké fúnra wa o pẹ̀lú àdìsá nẹ́bùà Muhammad sallallahu alayhi wa sallam ẹ àwọn tí ọba yé ẹ̀já láàyè wọn a gbẹ̀yìn bá ti ní ashahadu alla ilaha mo jẹ́rìí pé kò sọ́lọ́run kan tó tó jọ́sìn fún àfọ̀bá Allah ẹjẹ́rú wọn mọ̀ pé ò gbọ́dọ̀ tún gbégún ò gbọ́dọ̀ tún ṣe orò ò gbọ́dọ̀ tún máa bodò lu yín àwa pàṣà àṣà kọ̀wọ̀n ẹ̀sìn ni gbogbo ń tọ́ba jíde pa ń pe nǹkan míì àbí gbogbo ń tọ́ yẹ ká fún ọlọ́run lẹ́tọ̀ọ́ rẹ̀ títí lẹ́tọ̀ọ́ tọ́lọ́run òní ká gbà pé òun ní í ṣe nǹkan òní ká gbà pé òun nìkan la gbọ́dọ̀ jọ́sìn fún àwọn ẹ̀tọ́ tọ́lọ́run náà gbogbo ọ̀nà tá a bá ń gbà gbé fún nǹkan kan àfi bí kíní ti dé àfi kí wọ́n a àìtí ìṣòro kan ló jẹ́ kí ló lé báyìí ọlọ́run ní pé lọ́ọ́ dẹ́ kò sí lọ́wọ́ ẹ̀dá kan torí náà ànábì ti sàsọ́lẹ̀ o sallallahu alayhi wa sallam ọ̀nàkọjá gbọ́ ọ̀nàkọjá gbà ọ̀nàkọjá wúlò fún wa kò wúlò fún wa ní ayé kò sì wúlò fún wa ní àlùkìyámà. وإنه سيكون في أمتي كذابون ثلاثون النبي تنتزوج أنه حديث كينا حديث ثوبان رضي الله تعالى عنه ولا النبوة محمد صلى الله عليه وسلم تني سيكون في أمتي كذابون ثلاثون النبي لما كالين يجي أو أكرا أكرا أكرا ياتي تون أكرا òkúrọ́ ayé àti kíni àti tọ̀run kí lọ́jọ́ jẹ́ bẹ́ẹ̀ ẹ wo bí àwọn jùlọ múrọ̀ jí wọn ànábì ní kulluhum yaz'umu annahu nabiyyun wọ́n máa wọ́n máa pera wọn lánàbì ọlọ́run sẹ́rí pé onírọ̀ ayé àtọ̀run ni wọ́n wọ́n parọ́ fáwọn tá à ń bẹ láyé wọ́n ń parọ́ mọ́lọ́run pọ́lọ́run ráwọn iṣẹ́ sẹ́rí pé bàbá pẹ̀lú wọn bí wọ́n máa ń búyàn pé òkúrọ̀ ayé àti tọ̀run àwọn gan ni ọgbẹni ọgbẹ ọwọrọ tí ọpa kò rí irọ́ pé Ọlọ́run rán òun ṣẹ́ tọlọ́run ò sì rán irọ́ pé ànábì Ọlọ́run lòun tọlọ́run ò sì sọlọm àpẹẹrẹ pé Ọlọ́run rán ọsọ eléyìí náà kalẹ̀ o pé ẹ mọjọ bá tí wọ́n máa àlẹ́jì wọ́n máa rò wọ́n máa pè é mọ́ra wọn kọ́ra wọn ò níjọ wọ́n ra wọn tí ó tẹ̀lé wọn yá ànábì ọlọ́run kan ti dé a ànábì tuntun kan ti dé òun ni mo sọ nínú àwẹ̀ ńgbà tẹ̀sí rú pé ní adúgbò lọ́dọ̀ ọlọ́run ọ̀kan tó fẹ́ gbérí ńlọrin ọlọ́run gba ọba ọba wa fún àwọn bàbá wa emir amir mọ́rítàbà ṣééwù ọlọ́run kọ́ mọ́ sàṣà lẹ́kùn dáadáa wọn pẹ̀lú àwọn nípasẹ̀ àwọn bàbá wa sẹ́ríkì mbàlámì honourable justice abdulkadir oríire hafizahullah ọlọ́run sì lu àwọn bàbá wọ̀nyí ọba wa paná rẹ̀ ọlọ́mọtúndì ó gbérí mọ́ nílọrin yìí náà lẹ́nìkan ti dìde lóní òun ti ń gba wá yìí ń sì ń kọ ọ̀ràn òun tí wọ́n ń rí lójú oorun bí ìgbà tí ṣètọ́ ni bá yẹn sọ̀rọ̀ yìí ó ti di fọ́lọ́mù méjì àtórí kò kírun mọ́ mọ́sálásí gbogbo àwọn tí ń tẹ̀lé náà ò kírun mọ́ mọ́sálásí àdúgbò wọn ọlọmọdé adaràn ànábì ní gbogbo ẹni tó bá pèrè lánàbì ọlọ́run lẹ́yìn tòun ànábì ní kàdá òkúrọlù kọdọ fi méjì tó wá láti ilẹ̀ India wọn ń pè ní gulamu Ahmed ànábì ló kúrọlù gbogbo ẹni ó bá pèrè lánàbì báàdà Muhammadin sallallahu alayhi wa sallam lẹ́yìn Muhammad ọmọ Abdullah sallallahu alayhi wa sallam ànábì ní kazabuna òtúrọ tàbí èlùbọ́ ni wọ́n òkúrọ ayé àti tọ̀run lànàbí pè wọn wọ́n ń parọ́ má wọ́n ń parọ́ fáwọn ará ayé wọ́n sì ń parọ́ mọ́lọ́wọ́n bá wọ́n ń parọ́ pọ́lọ́wọ́n ọ̀rá wọn ṣẹ́ wọ́n sì ń parọ́ fáwọn àpọ́nrá wọn ṣẹ́ wọ́n sì ń kúrọ́ mọ́lọ́wọ́n wọ́n kọ́ mọ́sá là wá ń bẹ̀ o àmọ́ gbogbo eléyìí ẹ àwa ni ká má gbà o ẹnìkan bá parọ́ bí wọ́n bá ti tẹ̀lé ńkọ́ yóò kó wọn àti rọ rẹ ọlọ́wọ́n yẹjọ́ ẹ̀ lálìkìyàmọ̀ níbi tí gbàngbọ́ dẹkùn tí kedere ọbẹ̀ wò gbogbo ẹ̀yin tó bá ti sọnù náà kò ní òun lọ́mọ ò ní mọ lóun nìkan bí o bí n bá ń lọ ò sí bẹ́yìn náà bẹ́ẹ̀ bá padà lẹ́yìn ẹ̀ kẹ́ẹ́ ni anabiwa muhammad sallallahu alaihi wa sallam ní tó ń wí yìí anabi ni wa ana khatamun nabiyyin èmi ni pẹ̀kún gbogbo àwọn anabi ọlọ́run èmi ni gbẹ̀yìn gbogbo àwọn anabi ọlọ́run èmi lòpin gbogbo àwọn anabi ọlọ́run wàlá nàbí yá bàbí kò sá nàbí kàmá mi o ẹ dákun kí ló tó kù kàtìgóríkálẹ̀ kíríálẹ̀ lànàbí sọ. So ana khatamu nabiyyi ní abá lẹ́yìn wò yé òun bọ́bá lóun ọ̀gbẹ́ náà ah allahu akbar sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam hadha min dalaili nubuwwatihi sallallahu alayhi wa sallam ibi akéwúdé lónìí náà ní tó ń fi rinlẹ̀ pé sáíbẹ̀ ọlọ́nà nàbì ń sẹ́ sallallahu alayhi wa sallam yàtọ̀ fún rọ táwọn òkúrọ́ ẹ bá nàbì ti sọ̀rọ̀ ń wa ana khatamu ànàbì yìí èmi ní ìparí àwọn ànàbì ọlọ́run ẹ mọ̀ káwọ́ wò pé ah, a ti gbọ́ ọ̀rọ̀ ti parí bẹ́ẹ̀ ànàbì ọ̀wá dákẹ́ ànàbì tí wọ́n á fi kún pé wàlá ànàbì yá bàdì ǹjẹ́ ń wí ni pé kò sá ànàbì mi lẹ́yìn mi o àṣà ànàbì ti mọ̀ olúwa fi mọ̀ pé ní àwọn kan bẹ tí ṣètọ́ ni ó tún lò wọ́n máa wá túmọ̀ kátámù nàbì yìí ẹ ìtumọ̀ kátámù ni pé stamp ànábì ní stampu àwọn ànábì ọlọ́run lòun ẹ̀ẹ́ kátámù òka ànábì ló ka àwọn ànábì ọlọ́run lòun má tàn rẹ̀ nínú àdìsí kẹ́yìn náà bí kátámù bá rú ọ lójú bí wọn bá dàrú mọ́ ọ lọ́wọ́ ipe wọn ké yìí ti ń bẹ lẹ́yìn ẹ wàlá nàbí yá báàdì wàlá nàbí yá báàdì ànábì ní ọ̀sá ànábì kan má nàbí yá ẹ rí i pé ọlọ́run tiẹ̀ ṣé dáa ń lẹ yorùbá nàbí yá kọ̀sẹ́ni jẹ́ ọmọ pa nàbí ní jẹ́ bẹ́ẹ̀ sọ di yorùbá bàdí lẹ́yìn mi tẹmọ̀gbẹ́ yìí náà máa ń kí bàdí ẹ ń kí kọ̀bùlí nìkan fẹ́ kọ́ tán fún ọ ìwọ náà mọ akéde yìí ọmọ ké bàdí báwọn sálámà níta nàbí wí náà nù o kò sí ma torí gbogbo ẹni tó kù níbi ẹ̀tàn ọlọ́lẹ̀ kó mbẹ́ o ah, ẹ olúwa pa nẹ́bì ní fátàmù nẹ́bì yìí ìgbẹ̀yìn àwọn ànábì ọlọ́run òpin àwọn ànábì ọlọ́run ìparí àwọn ànábì ọlọ́run àwọn kan tó wá ń dàrú mọ́ra wọn lójú wọ́n sì ra àwọn ọ̀gọ̀rọ̀ tí ń tẹ̀lé wọn náà ẹ̀ náà ànábì òpó òun ní ìgbẹ̀yìn ọlọ́run ní sáǹpù àwọn ànábì ọlọ́run ẹ dákun in common sense ká apply common sense gan jàmáà bàbá pè nǹkan ní stampu ebi wọn náà stampu lẹ́tà ebi wọn stampu lẹ́tà kan bá gbé fún wọn bí iṣẹ́ rẹ béèrè lọ́wọ́ wọn pé ṣé kí wọn tó kọ lẹ́tà ni wọn stampu ẹ̀ ní àbígbà wọn bá ń kọ lẹ́tà lọ́wọ́ tí wọn parí ẹ̀ àbígbà wọn bá parí ẹ̀ torí ọlọ́mọdé ṣètọ́ ni olóyàn o ọlọ́nkọ́ là wá o gbogbo ẹni ọlọ́run ti lọ́rọ̀ yóò yé ọlọ́mọdé ọ̀dà gbọ́n àlọ́wọ́ mọ́ gbogbo àwọn tí ń ṣe ń dàrú mọ́ lójú àgbẹ̀lọ́nkọ́ lọ́mọ sáfọ̀ nàmọ́ wọn kódà bẹ́yàn bá wá ní stampu lànàbì péré náà ṣe wọ́n náà bí wọ́n rhetorically pé ẹ̀dá kan àfa ńgbò ni wọ́n máa stampu lẹ́tà kí wọ́n tó kọ lẹ́tà wọ́n stampu ẹ̀ ní wọ́n bá ń kọ́ lọ́wọ́ ni wọ́n stampu ẹ̀ ní àbí bẹ́yàn bá parí lẹ́tà ọlọ́run jẹ́ parí lẹ́tà náà ni ìtumọ̀ ẹ̀ náà ni bọ́ bá ní stampu lẹ́ ànàbì jẹ́ fáwọn ànàbì ọlọ́run ọ parí àwọn ànàbì stampu wọn à ń bẹ̀lẹ̀ ẹ̀wò bá nàbì jẹ̀jẹ̀ wá wí ń bì wà lánàbí yá bàdì ànábì ohun ilé yìí tí ò tí ò ní tí kò gbá ta wíìlù kankan kò gbá ń lọ wà lánàbí yá bàdì kò sá ní ìmọ̀lẹ́yìn mi o nínú hadithu mi yàtọ̀ fún hadithu sàwùbánu yìí anabi ọlọ́run ṣe láláàánú bil mu'minina ra'ufur rahim àfẹ́ni tíṣe ìtọ́ni bá jòkó tì lọ́rùn tí ó kú lọ́dọ̀ ẹ̀ mi ò ní gbọ́rọ̀ ànábì yìí adákùnlẹ́yìn yìí tá a wí kí ló tún kù àmọ́ ànábì máa káwọn ká tó ń bẹ tí wọ́n tún fẹ́ kọ́ tán náà fún lọ́nà ìbòmí ànábì tún wá sọ gráfíkálì lọ́nà mi inú hadithu mi tó lẹ́sẹ̀ ńlẹ̀ ànábì ní nàmà masali wà masalu anbiya ikọ́bìlì ànábì lè ra mi àtàwọn ànábì ọlọ́run tó ti ṣáájú mi ànábì adam ànábì nuhu ànábì ibrahim ànábì ànábì sọ́lih hudu musa isa aleyhimu salatu wa salam ànábì lè rí àpẹẹrẹ èmi àti àwọn ànábì ọlọ́run tó ṣáájú mi adẹ gẹ́gẹ́ bí ilé kan ni tí olúwa ọba mọ̀ ibi ànábì kan bá ṣiṣẹ́ dé ibi amọ̀lédè nù ànábì kan tún dé yọ kọ̀ntínú ànábì ní bá a ti rí nù ẹ̀sìn kan náà gbogbo wa fi jíṣẹ́ látọ̀dọ̀ ọlọ́run ibi ẹnìkan bá bá dé ọlọ́run ó fi rẹ́ nìkan ànábì sọ̀rọ̀ sọ́lá ní olúwa wa ń bí ìgbà tí bí ànábì kan bá dé ànábì ní wíbẹ̀ o bí ìgbà tá a tó búlọ́ọ̀kù kan sí ilé o bá ànábì kan bá tún dé bí ìgbà tá a ṣe kí ni a tún fi ànọ́dá búlọ́ọ̀kù síbẹ̀ ànábì ní ilé yìí ti wá parí débi pé kò sí nǹkan kan tó kù mbẹ látòkè délẹ̀ ìlà mọ́wùdí alóbìnà àyàfi bíi tí búlọ́ọ̀kù ẹ̀yọ̀ kan dò wọ́n náà mọ̀ bí àbá ń kọ́lé lọ́wọ́ tó ku ẹnu búlọ́ọ̀kù kan tá a fi ṣe ẹnu ho tó gba búlọ́ọ̀kù kan ní náà ní ọ̀sẹ̀ kù ànábì níbi mo jírí nu sallallahu alaihi wasallam ànábì lẹ́mi ní búlọ́ọ̀kù ọ̀hún èmi ní búlọ́ọ̀kù kan tó ṣe kíni tó kù nínú ilé tọ́lọ́hún fún àwọn nígbà sì ti ní ó dé ó kan tó gbé sí òkúrọ́ ni òkúrọ́ ayé àti tọ̀run òkúrọ́ fáwọn ará ayé ń parọ́ mọ́lọ́wọ́n ọba lókè àlẹ́ ara sí rẹ̀ ọlọ́nkọ́ sọ wa ń bi orí ibú káwa máa purọ́ yìí àwa lọ́kàn strange sí pé a sẹ́yìn kan wà á pa ànábì ló ń bọ́ lọ́wọ́ ọba ránṣẹ́ ni o ta ló wí bẹ́ẹ̀ ànábì fún rẹ̀ sọlọ sọlọ ànábì ní kazabuna salasuna kọ́dà wọ́n pè ọgbà nínú tàn ànábì èkó láyé sallallahu alayhi wa sallam tọkùnrin kan tí wọ́n ń pè ní Musailima tóun ti jáde bá ànábì lò àkọ́kọ́ ẹni inú àwọn kazabuna sàlàsúnà yìí ọ̀gá wọn ni Musailima báwọn àwọn àfáà tó kọ biography Musailima kalẹ̀ wọ́n ṣeun púpọ̀ gbogbo bí ẹ bá ti rí Musailima wọ́n wàá qualify rẹ̀ pé alikaza Musailima tú alikaza ó kọ́ tí wọ́n pè ní kò sínú tíra tẹ́ẹ̀tì orúkọ Musailima ntí wọ́n èkún ọkọ rẹ̀ ni pé Musailima the liar Musailima ọba àwọn òpùrọ́ òpùrọ́ ayé àti tọ̀run ànábì ọ̀tí ẹ̀ tí ìsìnkú padà sallallahu alaihi wasallam tóun ti gbéra ọtí ẹ̀ kalẹ̀ pẹ̀tọ́ ẹ̀ bá lọ́lọ́run ránṣẹ́ sọ máa mì náà ojú ránṣẹ́ mi náà o ọlọ́run sì járọ rẹ̀ kó tó di pé. ọjọ́ lọ púpọ̀ ẹ̀rí kọ́dà ọlọ́run ó ṣe mọ̀ nípa ọ̀rọ̀ Musailima Musailima kazabi yìí ńjọ́ tí ọlọ́run ó pè kọ́wọ́ tẹ̀ ẹni ọ̀pá là ń pè ní wàṣí wàṣí yìí máa wá fi yan gàn lẹ́yìn ìgbà nìka òun dúpẹ́ ìdà kan tó ń mú lọ́wọ́ yìí òun náà ni ọ̀pá ẹni ọlọ́run fẹ́ràn jù nínú ẹ̀dá tó ń mọ̀ ń ló sì pa ẹni ọlọ́run bínú sí wọ́n ní kí ló dé òun kan iná lòun pa Hamza ọ̀nkọ sallallahu alaihi wasallam nínú ogun Uhudu Hamza nabi pè ní sayyidu shuhada gbogbo pé jẹ́ mataya ṣayidi tí èdìjọ́ àlìkìyàmọ̀ ọ̀gá wọn Hamza ta'ala anhu àwọn kan mọ́sá sàlékún ìyọnu rẹ̀ fún Hamza àti gbogbo àwọn sọ̀hábẹ́ ọ̀dùwánù lọ́ọ̀yà àlẹ́yìn wàá ṣe a máa wá dunnú pé bóun bá ti ń banú jẹ pé ah ọwọ́ òun lẹ̀mí Hamza sì ti bọ́ inú wọn tún wá dùn pé Musailima al-Kazzabi náà ẹ̀ Musailimatu al-Kazzabi níjọ́ tóun náà kú láyé ọwọ́ òun náà ni torí náà eh, ọ̀gá àwọn òkúrọ̀ kazabuna salasu kẹlẹ́ yọ ọmọ sùrẹ́ǹgì sí wa o ọmọ sùrẹ́ǹgì sí wa eh, kọ́dà lẹ́yìn Musailima ọ̀npọ̀kùnrin kan ní al-Aswadu al-Anasi ilẹ̀ Yamani lòún ti jáde wá wọn náà pèrè anú àwọn kazabuna salasu nínú àwọn òkúrọ̀ tàbí èlùbọ́ yìí wọ́n ń pè kan ní Tulayha ibn Khuwaylidi nínú àwọn òkúrọ̀ yìí náà ni wọ́n ń gbẹ̀kan ní Sajjah àti inú àwọn Banu Tamimi inú àwọn òkúrọ̀ yìí náà nítorí náà kò strange pẹ́nìkan kàn jẹun yóò tán yóò dìde yọ wà á rí nǹkan kí nǹkan kan lójú oorun yọ wà á pọ́ lọ́n ti ránṣẹ́ sí wọn ọlọ́run ọ̀ránṣẹ́ sẹ́nìkan pé kọjá ànábì ọlọ́run ọba má lẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wasallam eléyìí sì ń bẹ́ẹ̀ nù foundation belief mùsùlùmí tọ́lẹ́ lomi ń tanra rẹ̀ pé ni wọ́n láwọn gbà nẹ́bì gbọ́ náà wọn ò pa àwọn gbà nẹ́bì gbọ́ àmọ́ wọ́n ní ọlọ́run tó rán ànábì kan sí àwọn náà lẹ́yìn ànábùwà Muhammad sallallahu alaihi wasallam kò rí bẹ́ẹ̀ o bí ìgbà téèyàn ní iná àtòmí lè jọ gbé nù iná àtòmí ò lè jọ gbé ẹ̀dá ànábì lọ sọ̀rọ̀ yìí ẹ̀dá kùn ní ana khatamu yìí èmi nìgbẹ̀yìn àwọn ànábì ọlọ́run wàlá nàbí yá bá àdí kọ̀sá ànábì ọlọ́run kan bá lẹ́yìn mi ọlọ́gbélé ìgbọ́ tún á gbà pé ànábì kan bẹ lẹ́yìn rẹ̀ ọlá ànábì ń parọ́ nù tí ó sì gbẹnu rẹ̀ torí náà ẹjẹ́ ó yé o ẹni ọba kù tí wọ́n ń tàn pé ẹnu o mùsùlùmí làwa náà torí pé àwa náà kún ń lọ ájì à ń gbáwẹ̀ à ń kírun wákàtí márùn àgbà ànábì gbọ́ bọ́ ọ bá ti lè ní bìlíìfù pa ànábì kan tó ń bẹ lẹ́yìn tá nẹ́bì tó lọ gbàgbọ́ ní ọ̀sá nẹ́bì ní ọ̀gbà nẹ́bì gbọ́mọ́ o ìtumọ̀ rẹ̀ nu implication rẹ̀ nu ẹ̀ǹtí ọ̀bá ti yé débẹ̀ torí kìí ṣe pé lójú bọ̀rọ̀ ní gbogbo àwọn àlùfáà gbogbo àgbáyé ó fi mọ ibi tí ọkùnrin tí mo dákọ lẹ́ẹ̀kan ní ti jáde wá nílẹ̀ India Gulam Ahmed àwọn àfáà bẹ̀ lọ́kọ́ dìde kí gbogbo àfáà yìí tó wá sọ̀pọ́ọ̀tì wọn pé gbogbo ẹni ọba nírú àdìọ́kàn tó níyì kò sínú àwa mùsùlùmí mọ́ tí wọ́n dọkumẹ́ntì ẹ̀ bẹ́ẹ̀ kì ṣe pé ojúbọ̀rọ̀ ń wí bẹ́ẹ̀ tí wọ́n rí ni pé kọ́ oh, is impossible kéèyàn pé mo gbà nẹ́bì gbọ́ kó tó wá lé ànẹ́bì kan bẹ lẹ́yìn ẹ̀ ọ̀la ànẹ́bì oníparọ́ nù sallallahu alayhi wa sallam torí náà ẹ dákun ẹ àánú wa ń ṣe gbogbo ẹni tó bá kú ní dirú nǹkan báyìí ni o ẹ dákun ẹ má jẹ́ kéèyàn ó ṣe wàhálà lórí asán kí ló ná ọ pé ní nítorí pé ń wòlíì pé láàfà nítorí o pé pé ní olómi láwọn ẹnìkan alágbára omi alágbára ìtẹ̀rí ẹ̀pẹ̀ra yín àmọ́ má pè lánàbí ọlọ́run kò sánàbí ọlọ́run kan mọ́ lẹ́yìn Muhammad sallallahu alayhi wa sallam ẹ dákun eléyìí lọ́rọ̀ o kò kò pọ́sibú má tọ̀ ọ́ lè bìlíìbù náà nàbí kò tún bìlíìfù pé ẹnìkan tó já ànábì lẹ́yìn ẹ̀ ó sì ti pé kọ̀sá ànábì kan lẹ́yìn òun kí ni tó máa kó bìlíìfù rẹ̀ ó bìlíìfù nù rẹ̀ náà nù. wàlá yá bá àdì ànábì ní ọ̀sá ànábì ọlọ́run kan máa ò lẹ́yìn ní Muhammad sallallahu alayhi wa sallam kí n tún sọ mo ti sọ nú àwẹ̀ náà fẹ́ni tí ọba gbọ́ngbà náà mo ní kíní yìí ò le kọ́lọ́nkọ́ mọ̀jẹ̀ yẹn kó sọ́wọ́ ni kọ́mọ̀jẹ̀ á ṣe déédéé àbúrú ni bàbá tí ọlà nẹ́bí ọlọ́run lòun nílọrin yàyín tọ́lọ́n bá wa fi àwọn bàbá wa ọlọ́lá ọba wa lù lọ́rin màmá sàṣà lẹ́kùn dáadáa wọn ṣéwù lẹ́ẹ̀kan sí tọ́lọ́n bá wa fi pa ní ẹ̀ alhamdulilayi ọlọ́run tó níjẹ́ ó gbórí mọ́ gbogbo bí tẹ́yìn náà bá nírú ìṣòro bá ń lu yín ọlọ́run bẹ́yìn náà pa ní o kọ́nà àwọn ní ọlọ́ kó gba àwọn wáàyí rẹ̀ regulation rẹ̀ ní ti ń kọ́ wa lọ́ kó wa àtàní jájá mọ́sálásí ó sì lọ́ kó wa níbi a ti jókòó nígbà tí à ń kọ́kọ́ ń bá bàbá yìí dialogue à èyí ṣe bàbá kí lẹ rí ìhun <laughs> rí nǹkan kan wọ́n ń wá nǹkan ẹnìkan bá dìde ẹ̀mọ́ páwọn àgbàlagbà pẹ̀lú làákàyè nínú àwọn àlùfáà tó wà ń bẹ̀rẹ̀ ní bàbá èèyàn máa rí oríṣiríṣi èèyàn máa rí lójú oorun <laughs> ẹjẹ ń bí yín nísìnyí bàbá bẹ́ẹ̀ bá kó yín àyín nísìnyí tẹ́ lọ lálàá gbẹ gbẹ fi jí ẹ bá rí i pé ẹ̀yin lọ bá a ìkọ́ra gbìyànjú wa ń kí n gbé ẹjọba ìjọba nílùú yìí bàbá yìí ni bàbá yìí dákun bọ́ bá dọ̀la ṣe kó wa báláàsì àánú àìtọ́ kí lẹ́yìn ẹgbẹ́ ìríkúri lè tẹ̀ rí yìí náà ṣètọ́ ni ọ̀kàn jẹ́ kọ́ hàn sáwọn èèyàn bẹ́ẹ̀ ni àìmọye nǹkan kí nǹkan tẹ̀yàn rí lójú oorun tẹ́ẹ̀ sì dákẹ́ tẹ́ẹ̀ dé máa gbẹ́ kọ́lẹ̀ lọ́mọ gbé àtẹ̀yàn ah, gbọdọ̀ gbé ilé síta bí ọba ti ń rí i tẹ́nìkan wí fún ọpá nẹ́bí ọlọ́run ni ọ́ ìyóò náà èèyàn gbọ́dọ̀ wúro ta ni ọ̀rọ̀ kọ̀rọ̀ ni ọ̀rọ̀ bú ni kòkòrò ni kò àdìsí èèyàn pé òun jẹ gómìnà sọ wà torí ọlọ house gbé wọn bọ mú kí n jọ kejì ìbọn dákẹ́ ní màánú ni àti wàá tọ́wọ́ àtúnṣọ yóò dé tọ́wọ́ máa fi kérò jọ wọn kọ́ máa ṣàṣàánú àwọn nǹkan wọ̀nyí ti ń ba nínú jẹ́ yìí mo tó rántí ọ̀kan nísìnyí a student ọwọ́ yìí ti ń ṣẹ̀ṣẹ̀ ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ní máa wá mọ́ṣáláṣí lọ́dọ̀ wa ń lọ bòmíì náà lógìjì náà wọ́n bá lọ́ lóun ní màsíhù òun ní máàdí wọn lóun ní máàdí lọ́mọ tá mọ̀ dáadáa bá tí sì máa gbọ́ adájọ́ jókòó bí ó farabalẹ̀ mọ á wí fáwọn tí wọ́n súnmọ́ pé kí lọ kọlù wọn á gbọ́ ẹ̀rín wọn ni à prof ẹ̀yin náà ń bẹ nínú ẹni tí ń fi ń sẹ̀rí mo ní kí ló dé wọ́n ló yẹn ń gbà tí àwọn ìgbà pé sí nǹkan kan ọ̀rọ̀ lù ọ pẹ̀lú tó ń wí àwọn ló ní ẹ̀yin lẹ mọ̀ kankan ẹ̀yin ó rí i pé kọ́ra àwọn pòfẹsọ aláró tán bá rí wọn tán bá rí wọn wọn ni á hayakala gbẹgbẹ <laughs> mi sì ti máa kí ọgbẹrẹ ìyànnú ó ní mo di rí mọ́lẹ̀ lára àwọn ni bí máa kí ẹ má wò pònú ẹ má wò ẹ̀tàn ọ̀kan tó nù ọ̀kan tó nù torí náà ẹ̀dákun ẹ̀já ẹ̀já ẹ̀já ẹ̀já ẹ̀já ẹ̀já gbọ́rọ̀ sọlọ́run àtànẹ́bì lẹ́nu bí ṣètọ́ nìkan bá tọ̀ sí yàn létí gbẹ́tì rẹ̀ nù lọ́ọ́ fọ̀ ọ́ bọ́ bá rí bí ìṣàn arọ́ kan lójú oorun tó takò àlùkùránà tàbí fì máa ń nú ni má wí jáde pẹ̀lú ee torí bọ́ bá lálàpọ̀ di president nàìjíríà ò ní kó lọ villa làbújá o bọ́ bá gbọ́ jẹ́ gómìnà state yìí ò ní jíjọ́ kejì kọ́ ọlọ́run lọ gọ́ọ̀mẹ́ntà òsì o ó sì lè láwà lábáyé àìmọ́yà àlá torí náà ẹja ẹja ẹja máa ń tà ń ṣe o kẹwàá pé àwa rí ọlọ́run fín ẹnìkan wa ṣètọ́ nìkan wa yọjú sí ọ lójú oorun pé nísìnyí àti fún ọ ní gbogbo agbára ayé àtọ̀run àti ìpè ọ́ ọlọ́run àti gbàfọ́ o ti wà sọ́lá wọn náà wàá rò pé nǹkan gidi ló dé bọ̀ aburú ni o ǹjẹ́ ọmọ làyàn bí gbogbo eléyìí òun ni kéèyàn nẹ́mà bí ọba nẹ́mà kó súnmọ́ àwọn ènìyàn ọlọ́run tó nẹ́mà tí wọ́n ṣàlàyé fún pé áà ràn òun lè torí bó wọn ṣe mọ̀ pé ràn òun ni wọ́n ṣe alukurani ni ọ̀tàkọ̀ alukurani ó sì pé rẹ mùsùlùmí ọ̀tàkọ̀ àdìsí ànábì ó báàdì ànábì níkọ̀sá ànábì ọlọ́run kan lẹ́yìn mi muhammad sallallahu alayhi wa sallam. ولا تزال طائفة من أمتي على الحق منصورة ولا تزال طائفة من أمتي على الحق منصورة النبي تنتسي واجن صنو حديثي ثوبان ويكنا رضي الله تعالى عنه ولا تزال طائفة من أمتي ànábì ní bó tilẹ̀ wù ká yọ wá dàrú tó àwọn kan máa bẹ o àwọn ìjọ kan máa bẹ o àwọn èèyàn kan máa bẹ o alalhaqi àwọn oníyẹ wọn ò ní yẹsẹ̀ wọn ò ní gbésẹ̀ wọn ò ní sí wọn ò ní yẹra alalhaq lórí òdodo tèmi ọlá tèmi ànábì gbé wa látọ̀dọ̀ ọlọ́run. Mansura olùwọ́ sí ràn wá lọ́wọ́ ó lè lé láwọn àgbà kan wọ́n lè dìde ọ̀tẹ̀ sí wọn wọ́n lè bú wọn wọ́n lè máa dẹ́tẹ̀ wọ́n lè dẹ́ wọ́n lè dẹ́ wọ́n lè dẹ́yẹ sí wọn wọ́n lè sọ̀tá wọn àmọ́ in the end anabi ní mansoura olùwọ́ ràn wá lọ́wọ́ tọ́ ìfà àwọn kan àwọn èèyàn kan àwọn àjọ kan àwọn àjọ tọ́lọ̀ ń wí yìí wọn ò ní pèsè pé wọ́n ní ilé ẹgbẹ́ o kìí ṣe pé wọ́n ní àkójọ kan tá a máa wá ní ẹni tí ọba sí ń bẹ̀ kọ́ jáde o níta nẹ́bí ń wí kọ́ wọn o sallallahu alaihi wasallam nǹkan ẹni tí ó pa wọ́n pọ̀ náà ni pé alalhaqi a òjìlẹ̀ òkáyọ̀ dàrú tó kele kùránì wí kele olúwa wí kele àdìsí ànẹ́bí wí sọlọlọ sọlọ lórí báyìí làwọn odò olúwa náà àwọn àjọ yìí àwọn èèyàn tí ó rí báyìí mọ̀ olúwa ọ̀ràn wa lọ́wọ́. لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله. tilẹ̀ àwọn èèyàn ọmọ gba tiwọn tó bó tilẹ̀ wù kí wọ́n disappoint wọn tó àwọn ò ní wo bẹ̀ gbogbo bó tilẹ̀ wù kí wọ́n dẹ́yẹ sí wọn tó gbogbo ń tó lè wù káwọn èèyàn ó ṣe sí wọn hatta ya'tiya amrullah títí tá a ṣe ọlọ́run èdè kò sábúrú kan tí wọ́n rí fún wọn ọlọ́nkọ́mọ́sá àjá máa wà nínú àwọn tọ́ ìfà yìí àwọn tí ó dúró lórí òdodo tí wọn wá nǹkan míì lẹ́yìn pé bọ́lọ̀ ti fẹ́ ni wọn ò ní kun láti sọ bọ́lọ̀ ti wí alalhaq olùwà ní lórí òdodo ànábì ní lórí òdodo ni wọ́n wà ẹni ọba ti rí báyìí àdéhùn ni mansour olùwà ọ̀ràn wọn lọ́wọ́ àbẹ̀lẹ̀ gbogbo ẹni ó dúró lórí òdodo lórí qala Allah qala rasulu ọlọ́run wí ànábì wí tí ó fi fẹ́ nú rẹ̀ sí ọlọ́run kọ́mọ́sà máa ràn wọ́n gbogbo ibi tí wọ́n bá wà kọ́ wa náà máa bẹ̀ nù wọn o eléyìí ni hadithu Thawban radiyallahu ta'ala anhu tọgbà wà látọ̀dọ̀ anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí bó ti kún fún ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n àtòyé àti kìlọ̀ àtẹ́bí kí wàá ń lọ pípé ọlọ́run fi òun paná adẹ́bọrẹ́ ó fi òun pa òsàrẹ́ àmọ́ o àmọ́ o àmọ́ o ànábì sàsọ́ọ̀lẹ̀ rẹ̀ o kíkówó fura o àwọn kan padà fẹ́ sí wíńdò fún òòsà tọ́lọ̀ ti fà ànábì tilẹ̀kùn ẹ̀ àwọn kan padà fẹ́ sí ẹ̀kùnlẹ̀kùn ẹ̀kùnlé fòòsà tọ́lọ̀ ti fà àwọn ẹni ọlọ́run tó fi palẹ̀ rẹ̀ mọ́ àwọn tá a bá wá kù nígbà nìna lóde òní àwọn tá a bẹ láyé náà díùtì tiwa wá ni gbogbo bí tí wọn ò ti bọ̀gún tí wọn ò ti bọ̀ sàmọ́ táwọn kan tó ń reintroduce rẹ̀ ní àwùjọ mùsùlùmí ẹ dákun bí ó ti ń kálukú mùsùlùmí ni láti gbógun ti rú bẹ́ẹ̀ ẹ ní ayé lajú dé yìí mo ní àwọn kan ń bẹ ọ̀làjú gbà lọ́wọ́ àwọn kan bọ́làjú ọba wa gba tí wọ́n tẹ́sí ọgbà ẹ̀mẹ́dá wọ̀ dákẹ́ o dandan ni o àgbọ̀dọ̀ tí wọ́n tún fa gbogbo ayé padà sínú òkùnkùn òkùn tọ́lọ́run ti yọ ayé kó ń bẹ̀ ní tó lé lẹ́gbẹ̀rún ọdún àwọn kọ́mọ́sá sàmánà wa àsìké fáwọn náà káwọn náà mọ kò fi bì kankan jọra wọn téèyàn ọmọ gbégún kọmọ jẹra inú ìsìnà jẹ kàsáálì kò fi bì kankan jọra kò bára wọn wọn mú o olùwánilákùn bínú kún wàlíyẹbí kẹlẹgùn ó ṣe é gùn tiẹ̀ kí mùsùlùmí ó ṣe ìsìlámù tiẹ̀ àmọ́ ẹgbẹ̀rún ẹ̀sìn pé a máa sọ̀rọ̀ ẹ̀sìn pé èèyàn máa sọ̀rọ̀ ẹ̀sìn tọ́lọ́mùbíràn nábì sallallahu alayhi wa sallam ó pé yẹn ọmọ sọ̀rọ̀ o torí pé kò sí bẹ́yìn ó ti ní bẹ́yìn ó ti sọ̀rọ̀ tí ò ní pè nǹkan mí lẹ́yìn ọlọ́run tí ò ní wá ìsọ́ tí ò ní wọ́ oore lọ́dọ̀ kankan yàtọ̀ fún ọlọ́run ọlọ́run ò sì fẹ́ gbogbo eléyìí olùwọ̀ba nìkan bàbá tá a ké pé òun nìkan bàbá tá a jọ́sìn fún. nọ́kítọ̀ ẹlẹ́ẹ̀kejì pàtàkì tá a kà lónìí nínú hadithu Thawbanu yìí bákan náà radiyallahu anhu òun ni pé ànábì sallallahu alaihi wasallam ní bó ti wọ ọlọ́run ló tó o òun kóun tó bẹ́ẹ̀ o ọlọ́run ti ń ran ànábì ọlọ́run bọ̀ látàyè Adam babaláwa alaihi salatu wassalam ó sì wù ú ń bò dépò àyè kan ọlọ́run ọ̀ràn ànábì wáyé ná tàwa ní àwọn ànábì yìí òun ni Muhammadun sallallahu alaihi wasallam gbogbo ẹni ó bá pèrè lọ́mọlẹ́yìn ànábì kò gbọ́dọ̀ tún ní bìlíìfù pé ẹnìkan tó jẹ́ ànábì mà ó wà basic nínú ẹ̀sìn Islam kò kò kò kò kò ṣe negotiate pé ọ̀dà àgbà but kò sí bọ́ọ̀tì ń so ti gbà fún ànábì ọgbà fún ànábì náà sallallahu alaihi wasallam ànábì Muhammad ìtum ara àgbà fún ànábì rẹ náà ni pé a ẹnìkan lè dé lẹ́yìn rẹ̀ kó pé ẹ̀ ń wòlíì ó lè dé lẹ́yìn rẹ̀ kó pé ẹ̀ láàfáà kódà ó sì lè dé lẹ́yìn rẹ̀ kó péré ní nǹkan kí nǹkan tó bá rí ó péré àmọ́ kò gbọ́dọ̀ péré níkẹ́ni kò gbọ́dọ̀ péré bó sì péré lánàbí ẹ̀yẹ kó kúrọ́ ni ànábì ló ń bẹ ànábì ní kazabuna salasu àwọn òkúrọ́ ọ̀gá wọn bá ti rán ara wa léjì níta ni Musailima al-Kazzab àti gbogbo àwọn òkúrọ́ ní àwọn tá a dá kọ́ lẹ́ẹ̀kan wọ́n ń pè kan ní al-Mukhtaru ní àwọn tó gbajúmọ̀ tó dayé láàmú ni gbogbo wọn náà ọlọ́run padà máa jẹ́ kí àwùjọ mùsùlùmí ọ̀rẹ́ yẹn wọn náà ni gbogbo àwọn tí parọ́ pàmẹ́bí ọlọ́run làwọn yìí kò strange o ẹ̀yìn torí pé nìkan wá ti níjọ torí pé nìkan ti wá lérò lẹ́yìn àbí ah, ọba yìí pé wọ́n á ń parọ́ ní sáwọn èèyàn wà á pọ̀ lẹ́yìn ẹ̀ báyìí ó lè máa parọ́ ọlọ́mọdé àwò kó sọ́wọ́ o ọlọ́mọdé àwò rábẹ́wò tí ó jù wá lọ ẹ̀ a sì ní gbogbo ohun tí wọ́n máa fi rú mọ́ ìlú ọ̀nà kanu ni pé khatamu nabiyina lànàbí ìgbẹ̀yìn ànàbí ọlọ́run wọn á ní ara stampu ní ìtumọ̀ khatamu ìwọ náà bí wọ́n pé ń gbò wọn máa stampu ìwé ń gbò wọn máa stampu lẹ́tà ìbẹ̀rẹ̀ rẹ̀ ní àbí ní parí ẹ̀ gbogbo ńlá ká yìí mọ̀ pé bàbá kọ lẹ́tà tán là stampu ẹ̀ là síìlì ẹ̀ ọlọ́run fún ànàbí ṣe síìlì náà nù wọ́n parí náà nù kò sá ànàbí mi máa. gbogbo eléyìí ọ̀jẹ̀ wa nídi àròyé mọ́ ànábì wa sọ kàtígóríkálè ń bí i pé wà lánàbí yá báàdì kò sí ànábì ọlọ́run ya lẹ́yìn mi o abdullah subhanahu wa ta'ala eléyìí tá a gbọ́ yìí náà ọlọ́njọ́ ṣe wá láǹfààní ọlọ́njọ́ wúlò fún wa kó wúlò fún wa ní ayé kó sì wúlò fún wa ní alùpùpù eh, eléyìí tó ti yé wa nọ́ọ̀rọ̀ ẹ̀sìn yìí dàrú mọ́ wa lójúmọ́ o gbogbo àwọn tí ọlọ́nkọ́ yàwá ya شيطان ṣètọ́ni ọmọ èèyàn ṣètọ́ni tàlìjànú هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين